الحمد لله رب العالمين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما أما بعد adúpẹ́ fún ọlọ́run ọlọ́run kó bá wa ṣàlékún ìkẹ́ àti gẹ̀fún anábìwá Muhammad gẹ́gẹ́ bí ètò tí a ń bá lọ pẹ̀lú gọlọ́run tí a máa sọ̀rọ̀ lórí lónìí òun ni eh, mukhtasarun an tarikhi sunnah so ama máa ọ̀rọ̀ ní ṣókí nípa ìtàn sunna nílùú Muhammad ìtàn hadith nílùú Muhammad so kí ni àwọn stages tí hadith pass through kó tó di pé wá wà bí ó ṣe wà ní èní àkọ́kọ́ ní àsìkò nílùú Muhammad sallallahu alayhi wa sallam ah, gbogbo ara mọ̀ pé àwọn sọ̀hábà wọn a máa ń sojú kòkòrò lọ́pọ̀lọpọ̀ láti lọ sí ìjòkó anábọ̀wá Muhammad ká lọ gbọ́ àlàyé nípa alukoran àti àlàyé nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn so àtàlàyé nípa ọ̀rọ̀ gbésí ayé wọn náà bákan náà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith ó sì fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ kódà tí àyà kùránì gan ló jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn sàhábà máa ń wà pẹ̀lú ànábìwà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí ó fẹsẹ̀ léyìn rinlẹ̀ ó ní hadith tí Imam Bukhari tó gbà wá ní hadith nàmbà 89 Umar bin Khattab khalifa ilé kejì lẹ́yìn ànábìwà Muhammad ó ń sọ ní hadith yẹn pé òun àti alábàágbé òun kan tó ń jẹ ara Medina so àwọn a máa àwọn máa represent ara àwọn lọ́dọ̀ anábìwá Muhammad tẹ́lẹ̀ yìí bá lọ lẹ́nìí ilé yìí ó lọ lọ́la tẹ́lẹ̀ yìí bá lọ lọ́tún la ilé yìí ó lọ ní ijọ́ mẹ́rin so tọ́ bá ti wá dé wọn a máa wá sọ nǹkan tó gbọ́ lọ́dọ̀ anábìwá Muhammad fúnra wọn so Umaru sọ tó ń bá gbọ́ fún ọ̀rẹ́ rẹ̀ níjọ́ tó ń bá lọ níjọ́ tí ọ̀rẹ́ náà bá lọ tí Umaru lọ yóò sọ tó bá gbọ́ fún Sayyidina Umar radiyallahu anhu ajma'in so wọ́n ti máa ń ṣe ọ̀rọ̀ ara wọn nìyí so àdé àtàwọn si ẹ̀rí mi náà tó tún fi ẹsẹ̀ eléyìí ni le, so ni ọ̀nà táwọn sábà tó máa ń gbà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anábìwá Muhammad náà ni pé wọn a tún máa béèrè àwọn ìbéèrè gbogbo tó bá rú wọn lójú ànábì ó dẹ̀ dá wọn lóhùn and then àwọn ìmíì tó bá jọ pé ọ̀nà wọn jìnnà sí Madina tí wọn ní àǹfààní àti máa wá sọ́dọ̀ ànábì dáadáa ní gbogbo ìgbà wọn a máa kóra so tó jọ pé wọn á wá sọ́dọ̀ wa Muhammad sallallahu alaihi wasallam sallam wọn lè wá lò bí ọjọ́ mélòó kan láti wá kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn wọn so tí wọ́n tún padà sí ìlú wọn so àtàwọn oríṣiríṣi ọ̀nà mìíràn táwọn sàhábà máa ń gbà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam so yàrá gbogbo àwọn ẹ̀kọ́ tó ń kọ́ yìí lásìkò yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n máa ń há sórí ni wọn kì í kọ́lẹ̀ bọ̀ a rí àwọn tó ń kọ àkọọ́lẹ̀ hadith lára àwọn sàhábà náà so wọ́n ní àwọn hadith méjì kan so àdìsí kan wà tí ànábì ti kọ̀ fáwọn sábà pé ká máa kọ nǹkan kan tóun bá sọ lẹ́nu tí yàtọ̀ sí alukur'an so ọ̀dẹ̀ tí wọ́n rí àdìsí míì náà tó fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé àwọn sọ̀hábà wọn a máa kọ nǹkan tí ànábì wa tó bá sọ jáde yàtọ̀ fún alukur'an nínú ẹ̀ ní àdìsí tí Abu Huraira gbà wá pé kò sẹ́ni kankan tó gba àdìsí látọ̀dọ̀ ànábì wa Muhammad tó pọ̀ ju tòun lọ tó ju Abdullahi ibn Amr ó ní torí pé Abdullahi ibn Amr òun máa ń kọ nǹkan kalẹ̀ ó máa ń kọ hadith anabi kalẹ̀ bọ̀ Abu Hurairah òkè ń kọ́ kalẹ̀ and then hadith mìíràn tí Abdullahi ibn Amr tó gbà wá tó ní pé òun gbogbo nǹkan tánà ibà sọ̀rọ̀ òun máa ń kọ kalẹ̀ àwọn Quraysh wa sọ fún un pé ah, gbogbo tánà ibà sọ kalẹ̀ ló bá sọ̀rọ̀ òun máa ń kọ kalẹ̀ ni anabi dẹ̀ ní èèyàn lòun náà ìgbà míì bẹ́ẹ̀ tánà bí ó bínú tí ó sọ̀rọ̀ tó jẹ́ pé kò ní mìn ọ̀rọ̀ yẹn ó ní so òun wàá kọ nǹkan yẹn mọ́ òun kọ hadith náà òun padà wá lọ sọ fún ànábì Muhammad pé táwọn kọrẹ́ṣù sọ lélẹ́ yìí o sọ ọlọ́run bí wa sọ fún un pé gbogbo tó bá ti gbọ́ mi ni kò máa kọ nítorí pé mo búra pẹ̀lú orúkọ ọlọ́run nǹkan kan jáde lẹ́nu mi ànábì Muhammad àfi kó jẹ́ òdodo so and then àní ìgbà tí wọ́n ṣe fatihu maka nígbà tí ànábì kọ́ńkà maka padà lẹ́yìn ìgbà tó ti lé e kúrò ń tẹ́lẹ̀ tó padà wọ maka padà so ànábì ṣe kútùbà nígbà tí ànábì wa parí kútùbà rẹ̀ arákùnrin kan láti Yámánì wọ́n ń pè ní Abu Shah so wá sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ní pé kó kọ kótóbà yẹn fóun so anabi dẹ̀ pa àwọn kan láṣẹ lẹ́nu àwọn sahaba rẹ̀ pé kán bá abúṣà kán bá kọ kótóbà yẹn tabari ari pé hadith abúṣà yìí tanabi pa àwọn sahaba láṣẹ pé kán kọ kótóbà òun tó ń ṣe and then tanabi sọ fún abdullahi ibn amru pé kó máa kọ ogun tó bá gbọ́ lẹ́nu ó fi ń rinlẹ̀ pé anabi gbà aláyè pé kán máa kọ hadith so adẹ̀ hadith tó sọ pé anabi ni kí wọ́n máa kọ nǹkan kan tó bá jẹ́ hadith tó ń gbà sọ ìpè kọ́ra ẹni tó bá ti kọ́ kalẹ̀ tẹ́lẹ̀ gan kó lọ parẹ́ so bọ̀ àwọn àfa àwọn ṣe jámù láàrin ọ̀rọ̀ méjèèjì yìí torí àwọn àfa àtajà àwọn àfa ẹni ọlọ́run àwọn àfa tí wọ́n gbàgbọ́ yẹ̀sìn dáadáa so tí irú àdìsí báyìí bá wá tó fẹ́ takora wọn àbáyà méjì wá tó fẹ́ takora wọn àwọn tí lọ́nà tó máa ń gbà ṣe jámù láàrin méjèèjì tó yẹ pé á lè lu méjèèjì papọ̀ kò dẹ̀ ní sí wàhálà tí wọ́n jẹ́ pé yọ pé kíkọ́ tán náà bí kọ̀ fún àyẹn ìyẹn níbẹ̀rẹ̀ tí wà yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ̀kalẹ̀ nígbà tí alukóran tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ̀kalẹ̀ tó anábì kọ̀ fún wọn láti gbé ká máa kọ àdìsí àti alukóran papọ̀ sójú kan náà so kí ó bá mọ́ wa ló máa dà kó má lè dà kó bá má dàpọ̀ mọ́ra wọn jẹ́ ká anábì kọ̀ fún wọn gbà yẹn àmọ́ gbà tí gbogbo yẹn ti padà kúrò so anábì ti gbàdà ó padà gbà fún wọn pé ká máa kọ hadith so àwọn amídẹ sọ pé bí táwọn anábì ti sọ pé ká máa kọ hadith yẹn èyí táwọn anábì kọ́kọ́ sọ nìyẹn gbogbo tó padà wá òun jẹ́ ó ti di mansukh gbogbo tó padà wá gbà wọn láì pé ká máa kọ́ yẹn ìyẹn nasikh ó ti padà pa ìyẹn rẹ so anabi padà gbà fún wa pé ká máa kọ́ hadith so oríṣiríṣi ọ̀rọ̀ mi wà táwọn afa tún sọ bọ̀ yẹn bó sì jẹ́ nìyẹn ní ṣókí kò sí ọ̀rọ̀ yẹn ò takora wọn níbẹ̀rẹ̀ nìyẹn gbogbo tó padà yá ní padà fún wọn ní àyè pé ká máa kọ́ kalẹ̀ ìyẹn ló fà tó fi jẹ́ pé kọ́nà lẹ́yìn gbàtà náà bí tán gan àtúnrí lára àwọn sọ̀hábà náà tó yọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tún dúró lórí pé káwọn yẹn máa kọ hadith bọ̀ tá a bá wo ìdí tí àwọn sàhábà yẹn mú wá á rí i pé nǹkan tánábì sọ yẹn náà ló sì ń padà sí lápèjúwe nínú um, uh, Sayyidina Umar gẹ́gẹ́ bí hadith tí uh, Muhammad bin Rashid tó gbà wá nínú jamiu rẹ̀ and then uh, Imam Bayhaqi náà ó dẹ̀ gba hadith wá nínú al-Madkhal ila Sunan al wọ́n ní Umar ó gba ìmọ̀ràn lórí àwọn sọ̀hábà wípé òun fẹ́ kó àdísì jọ so àwọn sọ̀hábà dẹ̀ sọ pé nǹkan tó dáa ni kó kó jọ so tábà rí nísìnyí á rí pé Umar ó lóun fẹ́ kó jọ àwọn sọ̀hábà wọ́n dẹ̀ fara mọ́ so torí pé wọ́n mọ̀ pé ó lẹ́tọ̀ọ́ kò sábúrú ni pé ká kó àdísì ànábì wa wọn ká kọ́ kalẹ̀ ká kó jọ so umaru ni, ó ní lẹ́yìn ìgbà tí umaru wa sọ eléyìí Umar wa ṣe istikhara ó ń bẹ lọ́n pé kọ́lọ́n kó sàwọn àwọn síbi tó dáa jù lẹ́yìn oṣù kan tí Umar tó gbàmọ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà so Umar wa jáde padà pé òun ò kó hadisi jọ mọ́ bọ̀ kí ló fà tí umaru fi lóun ò kó jọ so umaru wa sọ ọ̀rọ̀ yìí ó ní ni wa inni zakartu qawman kanu qablakum katabu kutuban fa akabbu alayha wa taraku kitab Allah wa inni wallahi la albasu kitab Allah bi shay'in abada ó ní òun rántí àwọn ìjọ kan tó pọ́n ti wá síwájú yín so wọ́n kọ àwọn nǹkan tó yàtọ̀ sí tírà Ọlọ́run tó sọ̀kalẹ̀ fún wọn so kíní tán kọyọ́ padà wá ń bójútó ju tíra ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún wọn lọ tó wá jẹ pé padà wá fi tíra ọlọ́run ọba lẹ̀ nǹkan tán kọyọ́ náà wá ń ka wá ní so òun ò fẹ́ fi nǹkan kan kó lúpọ̀ mọ́ alukoran so ni ò jẹ́ kí umaru padà kọ́ mọ́ bọ̀ kò ń ṣe nítorí pé ó jẹ́ ìwọ̀ torí gẹ́gẹ́ bó ṣe pé kọ́ lásìkò ànábì anádẹ́mọ̀ kó lẹ́tọ̀ ká kọ́ àmọ́ ìdí tánábì fi kọ̀ fún wọn gbà yẹn náà òun náà ló ṣe kan papọ̀ mọ́ tíra ọlọ́run ọba káwọn yẹn bá kó máa di pé ìyẹn làwọn yóò máa wá kájú fi alukoran so ní ní ṣókí lórí ọ̀rọ̀ yẹn ó jẹ́ ká mọ̀ pé apẹ́ lásìkò ànábì wa Muhammad so aláwọn sọ̀hábà kọ̀ọ̀kan tí wọ́n sì kọ hadith ànábì kalẹ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn máa há hadith sórí ni so bọ́ọ̀lù hadith ṣe rí nìyẹn títí tó fi wá di pé gbogbo àwọn sọ̀hábà kú torí ẹni tó kú kan nínú àwọn sọ̀hábà tó jẹ́ Abu Tufail Amir ibn wa sila laysi ó kú ní ọgọ́rùn-ún ọdún kan lẹ́yìn bàtà náà ṣe ìjira so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ títí tó fi dọ́gọ́rùn-ún ọdún kan lẹ́yìn bàtà náà bí ṣe ìjira bọ́ọ̀rọ̀ hadith ṣe rí nìyẹn àwọn ìkọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní tíra tán síbọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn máa ha sórí ni ṣùgbà tí gbogbo àwọn sàhábà kú tán tó wá di ìbẹ̀rẹ̀ tó wá dásìkò àwọn tàbíùn àwọn tí wọ́n rí àwọn sàhábà tó yẹ kó wọ́n lè gba hadith wọ́n gbọ́rọ̀ lẹ́nu àwọn sàhábà gbogbo tánàbì sọ wọ́n gbà lẹ́nu àwọn sàhábà so lásìkò yẹn gẹ́gẹ́ ni wá di atẹ̀díwìn rọ́símì sunna àsìkò yẹn ló bẹ̀rẹ̀ that is uh, official documentation of sunna tó tàmì yẹn ni ó wá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ Amr ibn Abdul Aziz Uh, umar bin abdulaziz khalifa àwọn mùsùlùmí nígbà yẹn tó ń jẹ́ umar bin abdulaziz uh, ẹni eré tó jẹ́ pé gbogbo èèyàn mọ̀ pé khalifa tó dání nígbà yẹn so ó kọ lẹ́tà gẹ́gẹ́ bí ó ṣe imam buhari ó gba àdísì yẹn wá nínú uh, sahibu rẹ̀ pé so umar bin abdulaziz ó kọ lẹ́tà sí gbogbo àwọn ìgbèríko káàkiri sí gbogbo àwọn àfáà tó wà ń bẹ̀ pé kán kó àdísì ànábì wa muhammad tó wà lọ́dọ̀ wọn kán kó jọ tó dẹ̀ sọ fún wọn pé kán má kọ nǹkan kan sínú n tẹ́fẹ́ kó jẹun tó yàtọ̀ sí àdìsí wa Muhammad so ó sọ báyẹn fún wa tàbá wò so ibi tí ó ti di pé wọ́n ń kó súnà ni tó jẹ́ official one so àǹdẹ́ pẹ̀lú àṣẹ dáúlàdẹ ni ẹni tó jẹ́ olórí àwọn mùsùlùmí ń gbà yẹn ni àwọn àfáà fi kó àdìsí jọ ń gbà so wọ́n kàn kó gbọ́n àwọn àdìsí yẹn jọ wọ́n kàn kọ àwọn àdìsí tí ó wà lọ́dọ̀ wọn wọ́n kọ́ jọ kan so gẹ́gẹ́ bọ́rọ̀ àdìsí ṣe rí nìyẹn ní ọgọ́rùn-ún ọdún alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tí ànábì ṣe hijira àsọ̀ǹgbà tó wá di ọwọ́ gbẹ̀yìn àsìkò àwọn tàbíùn àwọn ta ni wọ́n rí àwọn àwọn gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn sàhábà yìí gbà tó dọwọ́ àsìkò ìgbẹ̀yìn àsìkò tiwọn so ó di pé wọ́n ń pín àdìsí sọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ń ṣe tẹ̀bùwíìbù so wọn kò gba àdìsí tó bá sọ̀rọ̀ nípa àlùwùdú wọn kò sọ́jọ́ kan gbogbo èyí tó sọ̀rọ̀ nípa àlùgọ́sílò gbogbo èyí tó sọ̀rọ̀ nípa ìran wọn kò jọ sí ojú kan so ó di pé stage mi ti tún àdìsí tún bọ́ sí stage mi lẹ́yìn lásìkò ní àsìkò yẹn so ó wá rí báyẹn lọ títí so ìgbà tó fi wọ́n bá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àdìsí kíkójọ sí wà lára nínú àwọn tó kọ tíra ń gbà òun ni Sa'id ibn Abi Aruba so Sa'id ibn Abi Aruba yìí òun kú ní one hundred and fifty six lẹ́yìn hijira so àdìsí wa wà báyẹn títí tó fi wá di àsìkò àwọn àgbà nínú àwọn ìpele ìkẹta nínú àwọn tàbíùn so ti ní ìyẹn ní àsìkò àwọn Imam Maliki so lásìkò yẹn ni ó wá di pé àdìsí tó bá tún bọ́ sí stage mi so wọ́n á ń kó àwọn àdìsí àkàmú jọ sójú kan gbogbo àwọn àdìsí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ <clears throat> ọ̀rọ̀ ìbádà nínú ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bí alwudu ni asọ́látù ni ah, alhajju ni azakatu ni so wọ́n ń kó gbogbo àwọn àdìsí ẹ̀jọ̀ gẹ́gẹ́ bí muwatọ̀ tó jẹ́ ti Imam Maliki so irú example báyẹn bọ̀ irú nígbà yẹn wọ́n kọ́ àdìsí jọ síbẹ̀ wọ́n kọ́ra àwọn sahaba wọ́n kọ́ra àwọn tàbíùn gbogbo ẹ̀ náà ń kójọ sójú kan so ọ̀rọ̀ àdìsí tó wà báyẹn so Imam Malik ó kọ al-Muwatta ni, ní Madina bẹ́ẹ̀ náà ni ibnu Abdulmalik ibnu Jurayj òun náà kó tíra tó rí báyìí náà jọ ní Makkah so Imam al-Awza'i òun náà kó nítorí rí báyìí jọ ní Sham àti báyìí báyìí báyìí báyìí lọ ní àyè kọ̀ọ̀kan nínú àwọn ìlú Islam àwọn àfọkọ̀ọ̀kan náà kó tíra tó rí báyìí jọ so bọ́rọ̀ súnà sí rí ní àsìkò yẹn so ọ̀rọ̀ súnà wà báyẹn títí tó fi wá di nígbà tó wá di ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kejì tánàbí àti ànábì ṣe hijira so àwọn àfa aládìsí tó máa ń gbà yẹn wọ́n á rí pé káwọn kúkú fẹ̀ kan kó jẹ́ pé àdìsí ànábì nìkan àwọn ò dáko jọ sójú kan kò ní sí àwọn fatawa àwọn sahaba kò ní sí àwọn fatawa àwọn tàbíùn náà bẹ́ẹ̀ yóò jẹ́ pé àwọn àdìsí nìkan ọ̀rọ̀ ànábì nìkan kò jọ sójú kan so ní ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kejì nìyẹn so stage mi tó àdìsí tó wọ stage mi ń gbà yẹn náà tó tó kó tírà àwọn àjọ ń gbà yẹn òun ni eh, musaddad bunu musarhad so ní basra and then àti eh, naim bunu hamad al-khazai so òun náà kó ó kó ó ṣe òun náà kọrù tírà yẹn tó jẹ́ musnad báyẹn lásìkò yẹn so àdìsí tó wá báyẹn títí tó fi wá di àwọn àfa àwọn kọ musnad wọn kọ musnad báyẹn títí títí títí báyẹn tó fi wá dásìkò àwọn imam ahmad bin hanbali so tí imam ahmad bin hanbali tó náà fi ṣe musnadu tiẹ̀ tó ishaq bin rahawayh náà òun náà ṣe musnadu tiẹ̀ so usman bin abu shaiba òun náà ṣe musnadu tiẹ̀ àti gbogbo àwọn báyẹn báyẹn báyẹn báyẹn lọ àwọn náà kọ àwọn masanidu tiwọn so gbogbo táwọn wí yìí ìyẹn so ó ti ń wọ ọgọ́rùn ọdún ẹlẹ́kẹta nígbà yẹn ọgọ́rùn ọdún ẹlẹ́kẹta lẹ́yìn ìgbà tánàbí ṣe ìjìra ó ti ń wọ náà ní àsìkò yẹn nígbà yẹn torí Imam Muhammad bin Hanbal nísìnyí lápèjúwe àwọn bí ní one hundred and sixty four years after hijra so dẹ̀ kú ní two hundred and forty one years after hijra so àsìkò báyìí ni gbogbo àwọn tá à ń sọ yìí ni wọ́n sẹ̀mí so títí tó fi wá wá wà báyìí àdísí wà báyìí títí tí Imam Buhari fi wá dé ní ọgọ́rùn ọdún ẹlẹ́kẹta yìí náà ni Imam Buhari náà sẹ̀mí torí wọ́n bí Imam Buhari ní one hundred and ninety four years after hijra so dẹ̀ kú ní two hundred and fifty six years ní after hijra so tí Imam Bukhari fi wá rí pé gbogbo àwọn àdìsí tí wọ́n ti kó jọ ń gbà ní tí ti kó jọ síwájú yẹn so èyí tó sahih wà ń bẹ èyí tó dọ̀yìn fi wà ń bẹ èyí tó hasan wà ń so Imam Bukhari wá rí pé ah, káwọn kú fẹ́ káwọn gbìyànjú káwọn kó àdìsí tó máa jẹ́ sahih nìkan káwọn kó jọ sí ojú kan so tó fi rọrùn fún àwọn èèyàn láti máa lọ́bẹ̀ tó mọ̀ pé gbogbo àdìsí tó wà wà ń bí ó sahih wọn sẹ́ni láti máa wá di kiri mọ́ pé ṣé sahih ni àbí dọ̀yìn fún ni so nǹkan méjì kan tó wá wà tó wá tún kan agbára kún èrò Imam Bukhari tó wá jẹ́ kó di ṣíṣe àkọ́kọ́ ni pé ó ní àwọn wà ní ìjòkó lọ́jọ́ kan lọ́dọ̀ àfa rẹ̀ tó ń jẹ́ Ishaq bunu Rahawayh adàlẹ́ pé ní Ishaq bunu Rahuya so láwọn wà ní ìjòkó àfa yìí lọ́jọ́ kan so àfa yìí wá ń sọ fún àwọn ọmọ kí rẹ̀ pé tábà ti rẹ̀ nìkan tó lè kó hadith anabi tó máa jẹ́ sọ́yún nìkan tó lè kó jọ Imam Bukhari ní so kí ni ẹ wá sọ́kàn pé àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé Imam Buhari ó dẹ̀ tún ní òun ńlá òun ńlá ńlá kan so òun rí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni gbà pé òun dúró níwájú anabi wa Muhammad so òun wá mú abẹ̀bẹ̀ lọ́wọ́ eh, hand fan òun wá fi ń gbọn ìdọ̀tí kù fún anabi wa Muhammad gbà tó wọn lọ bá àwọn àfa àtàn mọ àlá tá máa ń tú àlá so wọn sọ fún òun pé ìtumọ̀ àlá yẹn ni pé òun lé irọ́ kúrò òun gbé irọ́ kúrò òun lé irọ́ kúrò fún anabi wa Muhammad nìyẹn so ó ní àwọn kan méjì ó tún wá ó tún ṣàjà Imam Bukhari ó tún encourage láti kó hadith yẹn jọ tó fi á sí máa kó hadith yẹn jọ hadith sahih rẹ̀ tó tó sì yẹn so tó kó hadith sahih nìkan sínú so lẹ́yìn Imam Bukhari <clears throat> ibẹ̀ náà nìyẹn Imam Muslim wa Imam Muslim ojú ọmọ kí Imam Bukhari so Imam Anasai nasai náà kọ tírà náà um, Imam Tirmizi Abu Dawud uh, ibnu Majah so wọn náà kọ tírà wọn báyẹn gbogbo àwọn tá à ń sọ yìí náà wọ́n kọ tírà wọn náà nínú ọgọ́rùn ọdún ẹlẹ́kẹta náà ni so gẹ́gẹ́ bí adésànábì ní àwọn àsìkò tó dẹ̀ lóore jù náà nìyẹn gẹ́gẹ́ bí anábì sì sọ pé àsìkò tó lóore jù nínú àwọn ọmọ yìí wọn àsìkò tánábì sẹ̀mí àdéhàn tó tún wá lẹ́yìn àdéhàn tó tún wá lẹ́yìn àwọn yẹn so tó ń fi ń bọ pé kọ́rùn mẹ́ta lẹ́yìn kọ́rùn mẹ́ta kọ̀ọ̀kan mọ́ kọ́rùn anábì wa Muhammad so gbogbo àsìkò láàrin ọgọ́rùn ọdún mẹ́ta yìí ni gbogbo wọn ti kó gbogbo àwọn tírà yẹn jọ tí ó ti wà lákọọ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà dèní lọ́dọ̀ tó ṣe bó ṣe dọ́dọ̀ wà lẹ́nu yìí náà ó ti wà lákọọ́lẹ̀ ní gbogbo àyẹn náà so gẹ́gẹ́ bọ́rọ̀ súnà ṣe rí yẹn ní ṣókí bọ̀ inṣàlá ò ní nínú àwọn ètò tó ń bọ̀ a máa sọ̀rọ̀ nípa gbogbo báwo ni tani Imam Bukhari àdẹ́ta kí ni tíra Imam Bukhari tá à ń sọ yìí Ah, and then gbogbo àwọn ìrújú àwọn ṣubú táwọn èèyàn ń sọ nípa Buhari nípa Imam Buhari àti nípa tírà rẹ̀ náà àwọn máa try láti máa <clears throat> láti máa mú àwọn ọ̀rọ̀ yìí wá so á dẹ̀ máa fọ èsì lórí rẹ̀ kí ọlọ́run kó gba ilé ìta ń ṣe yìí náà ní ẹ̀sìn fún wa àwa táwọn àti gbogbo àwa táwọn gbọ́ náà kí ọlọ́run kó bá fi sínú òṣùwọ̀n iṣẹ́ rí wa wa sallallahu wa